ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ojúmọ́ ire mo rò pé ń gbẹ́nu àfàwà Sheikh Abdulwasi Gbẹdẹmukẹ Hasbunallah tí wọ́n jẹ́ aláṣẹ àtòlùdásílẹ̀ ìjọ Hasbunallah àti ilé kíw kí ọlọ́run dákun má ibẹ̀ náà jẹ́ ọlá nàbílẹ̀ ọlọ́ ní orílẹ̀ ní ọ̀hún ibẹ̀ ni bàbá wa wà bàbá ọ̀rọ̀ nípa àwọn òbí là ń yẹjú mhm. ẹ wá bọ̀rọ̀ di pé wàlá tẹkùnláhùnmá òfin wàlá tẹnihàrìhùnmá wàkúnláhùnmá káwùlàn kẹrìmà bàbá ọlọ́ni látẹ̀ni hariwu mọ́ wà látàkùn láhùmá òfin. nígbà táwọn òbí bá dàgbà tán tí wọ́n fẹ́ máa ṣe bí ọmọdé. látàkùn láhùmá òfin mọ́ni má mi ẹ̀ má ṣe má hmm. oh, oh. má sọ̀rọ̀ bí sìsí ya rẹ̀ hmm. wà látẹ̀ni hariwu mọ́ má jágbe mọ́ wọn wà kó láhùmá káwọ́lá kẹrí mọ́ ọ̀rọ̀ tó má pọ́nlé dání hmm. nígbà náà la fẹ́ mọ̀ ọlọ́mọ gidi oh, ìgbà gangan la fẹ́ mọ̀ ọlọ́mọ gidi wàá fi láhùmá jà náà kẹ́ wọn tọ́jú wọn ṣàánú wọn nígbà náà àwọn àfáwa wọn ní law alima Allahu shay'an fi huquqi adina min òfin tó bá yẹ pé nǹkan kan bẹ tọ́lá ń rò ó pé kóun tó ń lò ó tó tún lágbára ju òfin lọ ní kalimatul arabiya kalimatul arabiya ni òfin ẹni tó bá sọ pé òfin sí ní ọ̀dọ̀ wọn lárúbáwá ó já sí pé gbólóhùn sí ọ̀tán yányán gbólóhùn yẹ̀yẹ́. ọlọ́run ni mọ yẹ̀yẹ́ òbí ẹ̀ tán yányán. ó ààyè ìyá rẹ̀ náà lọ aṣọ di igbá sí wọn báyìí ó ní àǹfààní láti mójútó àwọn tó bí o. àbáwá ní fàlíyàmà lílẹ̀ ha kù máa ṣá àyàhámàlà fàlàyé dìkúlà lè jannata abadan. Allah falyamal alibaru ma ṣaaha an yahamala falan yadkhula nara laha abadan. àṣẹ ẹni tó bá fẹ́ máa ṣe tó bá fẹ́ máa ní òbí ẹ̀ lára tó fẹ́ máa bàyẹ́ ẹ̀ jẹ́ tí ó máa bàyẹ́ ẹ̀ nínú jẹ́ tí ó máa bàbẹ́ ẹ̀ nínú jẹ́ sínú lẹ́nìwọ́n náà wà tó sì jọmọ gbogbo ẹni bá fẹ́ bàyẹ́ ẹ̀ nínú jẹ́ tí ó bàbá bẹ́ẹ̀ nínú jẹ́ kó múra sí kó máa bàjẹ́ ọlọ́run ti ṣòfin pé bó bá inú ìyá rẹ̀ ò bá dùn sí ọmọ tí bàbá rẹ̀ ò bá dùn sí ọmọ ó lè wà lè jẹ́ náà o kò sí tó lè kí owó ṣe o. ẹni tí ó wá lóun náà fẹ́ máa tọ́jú òbí òun kó máa tọ́jú ẹ̀ máa tọ́jú wọn lọ o máa tọ́jú wọn lọ bó bá ti wù kó ya wèrè díẹ̀díẹ̀ tó ọlọ́run sì máa máléjì ẹ̀ yóò padà fi ọ sójú ọ̀nà tọ́ọ̀fù padà rálẹ̀ jẹ́ náwọ̀. ẹ túmọ̀ sí wípé àti àwa tá à ń ṣe dáadáa sóbì. So àti ẹni tó sọ fún un náà fẹ́ mọ ìyapò òbí àwọn méjì náà la lọ́nà tá a fẹ́ rìn. Hmm. ó ìrò pé ẹ wà ń bì. àgbọ́yé bàbá. ọlọ́run wọlé àlùkùránì níwájú ọlọ́run gbogbo wa ọlọ́run mọ̀ sí wa lórí burúkú ọmọ o ẹnìkan ló lọ bá oúnjẹ ńlá àní Muhammad sallallahu alayhi wa sallam ó ní Ibn Mas'ud lọ́gbà wa ó ní ìwà àní Muhammad sallallahu alayhi wa sallam ó ní ayu amalin a abu ilallahi ta'ala ane muhammad ni ó ní wọ ìwọ ane muhammad sallallahu alaihi irú iṣẹ́ wo ló dáa kéèyàn máa ṣe jù ó sọ fún ane ó bi ane muhammad léèrè níta ane muhammad sọ fún ni wípé asọ́láàtù fi waqtiha ọ́ kírun lásìkò rẹ̀ ni o jónírun tó máa kí ó wá ní ẹlẹ́ẹ̀kejì òun tó fẹ́ bi ọ́ pé ayò amalin iṣẹ́ wo náà tún ni tá a tún lè ṣe tó dáa jù tẹ́gbẹ́ yẹn bá ti ṣe kò ṣe ọ̀tọ̀ odidi iṣẹ́ ló ṣeun ànábì ní bírù lè wá àlìdé ni. Masha Allah Allah. ìyá àti bàbá ìṣerere síyá àti bàbá ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ kọjá àsìkò tá a ní. Allahu Akbar. bí ìbá ṣe àsìkò ni ó ní ìmọ̀ síra síyá àti bàbá ni o ó tún wá ní. iṣẹ́ wo ni ọwọ́ ní àlìjáàdù fi sọ bílí láì anábì wá padà nígbà tá anábì padà ọwọ́ ní a láyẹ́jìzì lè wà ládù ọmọ ò lè tí ì tó bàbá àtìyẹ́ o kó sọ pé gbogbo iṣẹ́ mo ti ṣe ó ti wá ìlà áyẹ̀jìdàhù yàní áyẹ̀jìdà nafsahu mamulukan. àfi kí ọmọ rí sí ẹrú. lọ́dọ̀ àwọn òbí ẹ̀. bẹ́ẹ̀ ni fàyẹ́sítàríyàwó fàyóòtẹ́kàwó kó rí rẹ̀ ẹ̀sẹ́rú tí wọ́n rà ẹni tó rí rẹ̀ ẹ̀sẹ́rú tí wọ́n rà tán wàá sọ̀dọ̀ mọ́ wọ́n rà mí lẹ́rú ni wọ́n sọ mí dọ́mọ ó nígbà náà lọ́mọ tó mọ rẹ̀ lọ́dọ̀ òbí. la ilaha illallah. ẹ gbọ́ sẹ́wàá mi. àgbọ́yé bàbá. ó ní kóbi bá pe lẹ́ẹ̀kan kọ́ dáhùn lẹ́ẹ̀mẹ̀wá. wọ́n lẹ́ẹ̀mẹ̀dógún kù wá sọ ó oh, oh. ti mọ̀ pé ẹrú ni mi o. olówó ni mi ní ń pè mí yìí. ẹ mi ní ń pè mí yìí níjọ́ tí wọ́n fẹ́ lọ rà ọmọye ìyà tí bàbá jẹ lọ́dọ̀ ẹlòmíì ò ká o ìyá ń bẹ àti bàbá mi ń bẹ tó pé àwọn fámìlì ni wọ́n ní wọn gbọ́dọ̀ fẹ́ra wọn torí kán lè rówó tìyẹ ṣe dẹ ni èèwọ̀ rẹ kán lè rí i ṣe hmm. ìyá rẹ àti ìyá ní ìyá àti ìyá rẹ àti bàbá ara nígbà àwọn méjì wá ríra wọn wọ́n ti lọlé àwọn àfa àwọn ti ṣe sábì sí gẹ́gẹ́ bí àwọn aráàlú òkè lọ́hùn hmm. wọ́n ti ṣe sábì ah, wọ́n nígbà táwọn wò sábì ah ìsábì rí dáa hmm. bàbá wa wò pé ah àwọn ìyá àwọn ò lọ ni wọ́n ń ṣe wàhálà wàhálà tí wọ́n wá ń ṣe yẹn ló wá dìwọ̀ yìí hmm. ó padà wá wáyé ọwọ́ àdọ́mọ tí wọ́n ń sọ tí níjọ́ tí yára àtẹ̀wá rẹ̀ ti ń lẹ́kọ̀ọ́ sórí páànù lam yakun shay'an maskura lam takun shay'an maskuran ọ̀ mm, mm. oh, tí da ọ̀ ṣe é pè. la ilaha illallah muhammadu rasulillah. sallallahu alayhi wa sallam. ẹnìkan ló lọ bá ní muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ìwọ́nsẹ́lá ní muhammad. sallallahu alayhi wa sallam. ó ní ubayyuka alali hijirati wal jihad abtagi lihajira minallah ta'ala. Mm. ó ní ìwọ́nsẹ́lá ní sallallahu alayhi wa sallam. ó ní alali hijirati ó ní ìwọ ànábì mo fẹ́ lọ́bọ̀ ṣe é jíra kí n jáde fún ọ hmm. wal jihad ká jagun islam hmm. kí mo pé ká lọ jagun islam ó ní ká jagun islam hmm. ṣùgbọ́n tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ kí ànábì ó jókòó lé kémi ó jagun lọ tí mo wá jagun ogun tí mo fẹ́ jà lọ àti jíra tí fẹ́ ṣe lọ kó jẹ́ pé torí ti wá ànábì Muhammad mo fi ṣe. ni mo fi fẹ́ ṣe kò sí tí mò ń wá ń bẹ̀ ju wípé àbùtẹ́gì lè hajẹ̀rọ̀ mò ń wá pé kọ́lọ́hún ó ṣàánú mi látara àwọn ànẹ́bì ẹ̀gbọ́n tánẹ́bì wí ni ẹ̀gbọ́n tánẹ́bì wí ni. ànẹ́bì ní fàhál fàhál min wálìdé ka ayò ànẹ́bì ní ǹjẹ́ ìyá rẹ̀ àtẹ̀bá rẹ̀ sọ̀ọ̀sì lẹ́nìkan nu wọn sá ó wá ní naham ó ní bẹ́ẹ̀ ni bálìkì làhùmà àwọn méjì gan ni mo tiẹ̀ wá ní anábì ní fatabu tẹ́gìlì hajira mílẹ̀ láì àwọn méjì náà ti tó láti yí wá ntọ́fẹ́ wá àwọn kò ń ṣe mi lọ èmi anábì gangan dà padà ẹ tí ẹ gbọ́ tí mo yìí. so níyà àti bàbá láyé. ṣé bọ́ níyà àti bàbá láyé ara wọn ló ti ra ara wọn ló ti ra ajira tó fẹ́ ajiro ẹ̀san àlìjánná tó ń ládàtọ̀ ń hmm. ara wọn bí ẹ ló ti rí ajẹ́ ah, pé lára èmi ànábì ànábì dá padà sallallahu alayhi wa sallam ẹ ọlọ́run náà méjì láyé ànábì ní àméjì ni wọ́n fi wá dáadáa fọ̀rọ̀tẹ́jì ilà wàlídẹ́ẹ̀kà fàásìn túbàtàhùmà arábìnrin ni bọ́ọ̀tì ma malẹ̀ lọ láti manage àwọn méjèèjì ṣùgbọ́n management àwọn méjèèjì arábìnrin lọ wọ́ option ìyẹn ni lọ dá lọ́dọ̀ wọn lọ dá lọ́dọ̀ wọn tó o bá ti dá lọ́dọ̀ wọn tí wọ́n bá ti ṣàdúrà fún ọ ẹ ṣàdúrà fún ọ àbùkátà rẹ bíyá àbùkátà rẹ bíyá ó ṣe aláàjì. la ilaha illallah. wọ́n ti ṣàdúrà fún àbùkátà rẹ bíyá. àsóbi ẹni gbogbo téèyàn bá ń wá kí láyé àṣébèèyàn bá ti róbìí re bíi tó sì dúró tì wọ́n tó sì ṣe dáadáa sí wọn gbogbo ẹ̀ làwọn àfa wa yanjú fún wa láàárọ̀ yìí ọlọ́run dákun mọ́sàbá san ilé san rí ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run aláìlá ẹlẹ́dọ̀ gẹ́gẹ́ báwọn àfa àti wípé ASCO ọjà wa ń rọ púpọ̀ àwọn àfa àpalẹ̀mọ́ ọ̀rọ̀ wa lè tọ́ pọ̀ gan-an torí àsìkò àsìkò yìí ò tó nǹkan ọlọ́run dákun mọ́sàbá san wọ́n lé rí ọlọ́run Muhammad lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn àfa àti ti ń gbádùn látàwọn aláṣẹ àti olùdásílẹ̀ ọlámilékan asibunala asibunala ọmọ oníyọ omebi ọmọ oníyọ omebi ní tí wọn kíra mi nù. <laughs> Allahu Akbar ọlọmọ ọlọmọ oníjọba jẹ ọlá nẹ Muhammad ọdọ ọlọmọ la ilaha